وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ní ọdún tó ṣe ọjọ́ kẹfà nínú oṣù olùkàdá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم wọ́n sọ fún wa nípa salatul jama'a kí ni àwọn láti bẹ́ẹ̀ bóòlù àti ẹjọ́ jama'a. Ìrun jama'a yẹn alójẹ́ dandan fún. Alóṣèlú ẹ̀kọ́ fún láti fẹ́ràn jama'a kí sọ́nà yẹn kó ní obìnrin ìlànà ọlọ́run ọba sùhánà lẹ́yìn àtẹ̀síwájú nù àdáwù àtàkàlùfẹ́ àmì ìjàmáà àwọn àwíjàre èyí tí ó bá ṣẹlẹ̀ àbọ̀ tí èèyàn lè ní ó fi pépé wọn jàmáà ìjà dáadáa wọn. Àkọ́kọ́ nínú à kí òjà náà fi ní jẹjẹjẹ àwọn ni kí òtútù lágbára àbí òjò lẹ́yìn àti wà lájọ́ rẹ̀. Ó dàbí lé, àdínkù bí àkọ́kọ́ wọ̀ àdéhùn ọ̀dọ̀ ìdáwó. wọ́n ní azan ibn umar àdéhùn náà fẹ́. أذن ابن عمر في ليلة باردة في الجنان láàyè yẹn ní Abdullahi ibn Umar ó kẹrò lóòrù tó sì pé òtútù òòrù yẹn lágbára gan. mọ̀kọ́ sọ́dún ìṣàlùkù pọ̀ wọ́n ní ohun tí àfa wa Abdullahi wa sọ níbi ohun tí ń pè ní pé pẹ̀lú ìrì hàlìkò ẹ̀kírun níbi nǹkan ẹ̀gbọ́n yín ìyẹn ní pé tí ẹgbẹ́ nǹkan ẹ̀gbọ́n yín sílẹ̀ nígbà tí kírun. أخبرنا أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر مؤذن مؤذنا يؤذن ثم يقول على إثره ألا صلوا في رحال àwọn akúwaní rò náà fi òní sọ̀rọ̀ yẹn ṣe dandan ní òjijì ọlọ́run sọ̀lá àlẹ́sọ̀lá abdullahi ibùn amar múrò wá wípé káàní ya múrò mọ àdínà yóò wá wí síbi ìrùn tó bá sèyàn pé àlá ẹgbọ́ ọdún fíwúrí ha ẹkírun níbi tí nǹkan ẹ̀gbọ́n yìí wà. ilé ilẹ̀ ti bá àgbà. ó tutù bá mú. àwìlè mọ̀ sí ra ti fi sábà. àbójú omi ń rọ̀ lálẹ́ àwa wà lájọ. àìgbogbo àwọn sọ́nà yìí ti kú kọ́dà tó wáyé fún ọmọlẹ́wà bẹ́ẹ̀ nìkan wá gbé makrofóònù ó pè wọ́n débi hayya ala sọ́la àwọn kò pè wọ́n débẹ̀ ó pè wọ́n débi Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu Allah ashhadu anna أشهد أن محمد رسول الله وبعد يا لطف على صلوا في الرحال هو بلاد طبعا بلاد قال الله أكبر الله أكبر لا إله إلا الله هذا ذلك قال آه عزيز أنا من ماوي Ewo ló àbúsùfíà níjọ ìyọ̀ kẹta abẹ́rẹ́ ìdí sẹ́yìn sẹ́yìn sẹ́yìn níjọ́ lọ sógbó ta lọ sí lẹ́ṣọ̀ lọ́dọ̀ àwọn ọmọ sí níjọ́ ní nìkẹ́ kódà àsúnmọ̀ yìí bẹ́ẹ̀ bá ní àhàmà ah, lóhùn wọ́n sọ láti wàgẹ̀ lérò fún adé lórí. wọ́n ti àdì àyíra òjò yóò kò já gbogbo lẹ́ṣọ̀ tá lọ sí ta lọ sí àdé sàdúrà àbúnà àzúrà bí. ọba dàda sọ́lù ìb ó ti kò ó súnmẹ̀ yìí rèé máa jí súnmẹ̀ yà ó bí káná bá ti lẹ́nu bẹ́ẹ̀. ọ̀ ìwọ tó ń pè ní tẹ̀jìdì ìlú tí àwọn àfá máa ń tẹ̀tún ọ̀rùn ìpìyàn ní mọ̀jẹ́sì ìgbòmìnà mọ̀jára sàmìnà Islam tó ti lọ àwọn ìsúná lọ́lẹ́yẹ́dá àwọn ìmọ̀ sí أو المتروكة أو المهجورة àwọn ti ìṣìyà rẹ̀. Yóò ti tún lójú àwọn èèyàn wọn wá sí lọ́wọ́ rẹ̀ àárọ̀ kí á ájú níbẹ̀ tó bá lò láti jọ́ yìí. Wọ́n ni wọ́n lò lónìí. Wọ́n yẹ wípé àlẹ́ àwọn tó awùwárí ní àzáre takàlùfì ànìjàmáà. Àwọn náà ni ìgbòrúdà ìláìlà òṣùpá múra rẹ ọlẹ́dì aláàtọ̀lù fẹ́fẹ́ ààrẹ ẹ̀kẹ́rùn níbi nǹkan ẹ̀gbọ́n àtọ̀rí bá àwọn ìrìn àjò ọgbọ̀ wa ti di dáadáa wà lé ọtútù àbọ́jọ́ kọ̀díṣọ́nì kọ̀díṣọ́nì jáde òní ìtúrẹ́ الله صلى الله عليه وسلم في سفر ومقرنا فقال يصلي من شاء منكم في رحله جابر بن عبد الله رضي الله عنهما وارضاهما قل عجاج بلوج الله صلى الله عليه وسلم في سفر ìbìnrin àjò kan ọmọ fẹ́rẹ́ náà ọlọ́run wá rọ̀jò fún wa wọ́n rọ̀jò fún àtàlọ́rọ̀ jò ní ọ̀la. wọ́n là nẹ́bí sọ̀lá àtàláwà sọ yí pé lè yù sọ́lé máa ń ṣe àmì nǹkan fi ra àlẹ́. ẹni ọba fẹ́nu yí kó kírun rẹ̀ níbi nǹkan ẹ̀gún rẹ̀. àti gbogbo eléyàá lágbàdo kọ́ndíṣà tó lè fà á nìyẹn. ní òfin ní kíjà máa ẹ̀yìn bá ká òkú tó wà rọ̀. Adé tàbí sáyẹ̀dì ló ti lè dì fún rẹ̀. Ọ̀ lẹ́ẹ̀kan náà, ní ẹ̀ bá láyà ẹ̀, ìyẹn lè jáde. Òjò ń rọ̀, àsìkò orin ìsáyè tó àdúmọ́ pè mí ọba láyà ẹ̀ lè jáde dáadáa. Torí Hadith Abi Sa'id al-Khudri yìí, ó jẹ́ kanú ẹ̀rí tá a lè mú wá. Ọ̀nìjẹ́ àti Sahaba tó àṣùjò dé lójú náà gbólẹ̀. Tọmọtọmọ ó bá rọ̀. Àtá sáálà sáfò. Ó fi di wípé òrùlé sílé ayé àtijọ́ ni wọ́n máa ń ṣe àwọn náà bá wẹ̀ ní àmìlà òṣùwà tí wọ́n lo apárọ̀ àti kóókò. Wọ́n wá fi pọ̀tọ̀pọ̀tọ̀ ẹni sí àmọ̀ yẹn, wọ́n ni wọ́n fi gbà mú. Ẹ̀rì, lẹ́yìn ẹni mọ́sálásí àtẹ́lẹsọ̀lá àtàlá fi rí kà yẹn òjò sẹ́ẹ̀sì bí sílì yẹn ọ̀kàánà ẹ̀jẹ̀ ní sílì ìjọyẹ̀ nìyí kí ní ìgbágó ìgbágó kí ní ọ̀pẹ yẹn òun ni wọ́n fi sí sílì náà yẹn pẹ̀lú rẹ̀ kí mọ̀ ọ̀fẹ́ òun ni wọ́n lò wọ́n wá ti sọ̀rọ̀. ورأيت رسول الله صلى الله عليه وسلم يسجد في الماء والطين mo wá ní òṣìṣẹ́ ọlọ́run tó láàyè ọ̀sìnà ó ń forí kalẹ̀ ráì nínú omi àti ẹ̀pẹ̀tẹ̀. kíni yẹn kọ́ wa ayọ̀ àlẹ́kọ̀ọ́ àsúlẹ̀kọ̀ rárá a lè kìyàn lálàsejù ẹni aláṣejù àdínní à òjò ń rọ̀ mọ́ bá sí ní jòjò lọ́ọ̀dún pákí wọn mọ́sálásí ìyẹn lè بذلك هو يعظم شعائر الله فإنها تقوى القلوب ìrún jama شعيرة من شعائر الإسلام islam àwọn àmìjọ sí ni a máa ṣe bẹ́ẹ̀ lásọ̀ pé ẹ̀tọ́ ní tó tọ́mọ lé kírun lé wọ́n máa lọ fi ní mọ́sálásí ya ni àìtìsáàkà ilé islam ìta àfin yìí ẹ̀ máa mú máa ọmọ ìpín ta bá rẹ́ni tó jáde ńgbà tó dùn rọ̀ débi pé omi ń sàn mọ́sálásí ọwá lọ sí ìrìn ọjà wa ògbóró ọlọ́run ti fi rú ẹ̀ ọlọ́run àlùfẹ́lá. ẹ wà pé ìdí àbíṣà ń dìlẹ̀ kó lè rí rí náà fi sọ pé sẹ́lásì ìfọ́yọ́ wà fún lọ́dún yẹn pé ọ̀nkan tí wọ́n àrùn rọ̀mọ̀bá mo ló bọ́ sí. Báwọn ojú ẹ̀yà tuntun wà rọ̀mọ̀bá lọ́dún yẹn yẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ìjọ yẹn náà sì làwọn rí pé láìpẹ́ ọdún ìbọn sí àtẹ̀níláìlà yẹn mọ̀ tẹ́tẹ́lá èdè oṣooṣù kan wọn ń dọ́wọ́ bọ́ ìdòwò ìṣiṣẹ́ wọn sọ ọba ọlọ́run ọlọ́ ìgbà tó bọ́ ìtọ́ bá kẹ́yìn náà àlùmọ́yìn nígbà náà lọ ní pé ẹni tó bá wá lọ sí kàmáà nígbà tó dòrọ̀ tó dáa nílé lè jẹ́ omi ọwọ́ àlọ́ kí jàmbá mọ́sálásí àdípẹ́lá láti àṣejù ní sápọ̀ gbogbo ẹ̀ kẹ́kẹ́ kan ní kójú òṣèlú tó yẹ kó lọ mọ́sálásí ẹ̀nìyàn lè nù aláàbẹ̀lẹ̀ náà lọ sallallahu alaihi wasallam hadith ibn ayé mọ̀ mí tún ní kùnú ní ààrùn. نوبل في يوم بارد وهو في مكة امرأة tọ̀ wọ́n là níbi sọ̀rọ̀ àlẹ́ òṣèlá wọ́n pè wà sọ̀rọ̀ ẹnìkan bẹ tó ń pè ní nùháìm lọ́dọ̀ ní káàm nígbà ní àdìbò ká ó ní wọ́n fà sọ̀rọ̀ ní ọjọ́ tó tuntun mú ẹnìkan ẹni sì wà nínú aṣọ ní ọ̀rọ̀ aṣọ tó ti tọ́jẹ́ sí ìyàwó ẹ̀. Àwọn àṣẹ o, káàrí ẹni tí ó pèpè kó pèpè pé wọ́n tó ti gbọ́dọ̀ rí ní irun tí ó pè pẹ̀lú kó tutù sí mú yìí wọ́n ní pé wọ́n máa ń kọ́ àdàfàlà lára jù. ọlẹ́ni tí ó wá pè òun tó jẹ́ dàdá ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá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 من àdàmọ́lá ara حرج. ó sì pèrò ní ìgbà ọgbọ́n ọdún kan ní ẹnu ọmọ ẹ̀kọ́ pèrò tán ayà. ọdún yẹn wáyé lásìkò àmì sọ̀lá àdọ̀sọ̀lá ní parí ìrùn kébì ìdàgbà nìyẹn kébì àtẹ̀yẹ inú bá ti ń pè rún ẹ má wà mọ́sálásí orí òtútù yìí lágbára ẹ ti lé yìí. ẹni tàbí mọ́tàlá ṣàárí ìbí fún rẹ̀. عرض النبي صلى الله عليه وسلم حتى مرضه فقال شوفوا ابا بكر قد يصلي بالناس وابو موسى الاشعري رضي الله عنه wọn lòdì tí Ọlọ́run tó rẹwọn torí kéèyàn lànà ìṣòro àdìsíná nínú àwọn ọ̀gá tó lẹ́tọ̀ọ́ láti fi ròyìn àwọn àmẹ́rẹ́ Ọlọ́run wọn ni pé wọ́n máa ń jẹ wọ́n máa ń sùn wọ́n sì máa ń rẹ̀ wọ́n máa fẹ́yàwó ṣùgbọ́n àgbọ̀dọ̀ òyìn wọn pé àwọn tí láàkáyì àgbọ̀dọ̀ òyìn wọn bẹ́ẹ̀ àwọn ilé nínú àwọn ìgbòsà ìlú ti hàkí rúṣù àgbọ̀dọ̀ òyìn wọn pẹ̀lú jàmbá àgbọ̀dọ̀ òyìn wọn pẹ̀lú jàmbá àgbọ̀dọ̀ òyìn wọn pẹ̀lú rọ́ àgbọ̀dọ̀ òyìn wọn pẹ̀lú rọ́ báwo ni òyìn wọn kúrẹ̀ wọ̀ iye sábùkù bá tẹ̀lé ọlọ́run lórí ọlọ́run yẹn sún ìdóògbé ilé ẹ̀rí ọlọ́run ọlọ́run òbí kú àwọn àtẹ́jọ́ ọlọ́run èèyàn ni wọ́n fẹ́ṣà <laughs> wọ́n á bẹ̀rẹ̀ wọn máa sùn wọ́n máa ń jẹ wọn máa mú. nàbà ọ̀tá bí làwọn pé wọ́n lè hásà ọ̀yọ́ ṣe tí ó ilé pé ẹ̀ ló ti jẹun ó tún lọ jà lọ́ra nǹkan tó ní. àwọn ọlọ́run ọba wọn máa sùn wọ́n wọ́n rà rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá àṣìṣẹ́ta mọ́rọ́dọ́ àárẹ̀ yẹn wá lágbára ọmọ ẹ̀fẹ́ káàrẹ̀ bá sí ẹ̀tọ́ bá lágbára ọ̀rọ̀ sọ fún tọ̀ kò dà ẹlòmíràn ni àà ìwà rẹ̀ ọlọ́run fi ń parí ìkẹwà ń jẹun ní ìwà rẹ̀ ọlọ́run fi ń parí ẹ̀ wá ló àmọ́dé tó ṣe lóòótọ́ kò lè jábọ̀dí tí ó kó àlébù bá ní ṣùgbọ́n lágbára dé nítorí pé bá a ti máa ń tó ìjíṣẹ́ ọlọ́run nígbà tó máa ń sẹni méjì ni máa ń tó. ẹ̀kọ́ wa nù hàlẹ́ ìsàdùn láì fi kàn sọ́ọ́ ìwọ̀n lọ wáyé. ìjíṣẹ́ ọlọ́run ṣe bà irú èyí ti máa ń sẹni méjì. ìjíṣẹ́ ọlọ́run irú bà tó ṣe òun ni ẹ̀. afárá bẹ́ẹ̀ wípé ládàá méjì lára lọ bẹ́ẹ̀ ni ládàá ni méjì ni màá gbà. àárẹ̀ dọ́gba àwọn àmì ìgbà yẹn ó yàgbé ara wá ń tọ̀ sára ìṣirò ààrẹ rẹ̀. ó ń sọ̀tọ̀ kú sọ̀tọ̀ máa ń tún pamọ́ ìṣirò ààrẹ rẹ̀. Solóbíyá ti pé àwọn owó kò púpọ̀ táwọn èèyàn gbé ní Fàrẹ́bílà Àyúrò Àyúrò sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ọ̀rẹ́ ló ti tọ́ lódodo fún eighteen years ọdún méjìdínlógún bí ẹsẹ̀ lọ́fẹ́ ọlọ́run tí wọ́n máa dán wà lórí pé ẹnìkan ní ìdìrẹ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń sàbò sí fún mi tàbí láàyò bò orí tẹ ọ̀rọ̀ ọlọ́run á fi àtàwọ̀ yẹn kàn wọ́n. ṣùgbọ́n àárẹ̀ yẹn òjò di wípé ìdáhùn yẹn máa ń mú wípé àwọn ìdí ti kọ́lé sára tàbí láàyò ẹ̀rí tẹ́mi yẹn pọ̀ kó ti di àtẹ́bí ọlọ́run. mo fi àpọ́nlé lọ́lọ́ máa ń ṣe fáwọn ànẹ́bí rẹ̀ kò kò kò wọ́ọ̀sì àwọn ìjìyàn wá sílé lọ wá dé nírọ̀lẹ̀ wọ́n bá fẹ́ wọlé tó bá fẹ́ sínà àbí lára yóò bọ́ máa sọ pé ọ̀dẹ́ bí dọ́tọ̀ jáde láàárọ̀ ní iyo látọ̀bọ̀ bí wọlé o ah! ẹ̀rì ṣe kí ní yẹn gan yà ó jìnà sí làákàyè báà bẹ́ẹ̀ bá wà ní kò ṣe bíbí làákàyè tí wọ́n bá ti ń jù sí làákàyè làákàyè ọgbà Nígbà òní bí ṣe fẹ́ jáde bí ó ti lé lọ, kí o ṣe sàárẹ̀ ní ara onídìí èèyàn. Ọba dé ẹni níbi tó ráyè dé. Ilé kò ní pa àwọn ìdíyàn àbí kó lé wọn dànù sí ẹ̀yẹn má tún wọlé wọ́n tó ní ọba jáde kọ́ jáde. Kò ní wà tún sẹ́wà tún kọ̀ǹtró wọn pé yọ́ dàrẹ́kì wọn pé ìgbìlọ̀tọ̀ jáde láàárọ̀ ni. Mọ́tọ̀ ni máa ń lọ sílé olé o. Àhàtà yà ni kò sílẹ̀ fún ẹ̀. Múrẹ̀ wọn tó sọ débi pé wọn ò lè délé mọ́ kò sí ibì kan níta ni wọ́n fẹ́ rọra wa rọra àwọn èèyàn gbà pé sẹ́ni yóò ní kó ti rìn wá kó tó di fọ́lọ́ ọ̀rọ̀ àṣùhánà wọ̀ tààlà kó tó padà wọ́n sàn. صلوات الله عليه وسلامه على نبينا أبو موسى الأشعري رضي الله عنه alórí àdébí sọ̀lá rẹ̀ sílẹ̀ ààrẹ yẹn lè lágbára ọ wá ní ẹbá ń pa bá dé lábẹ́ ó kírun fáwọn ìrún jọ náà. Kùránì ṣàròjọ lọ́wọ́ àjà ìyá ni à ọba kiri ọ̀nà jòlò rọ̀kì ìyẹn tó wéyìí. Tóbi dúsáyè rẹ̀ yìí ẹkún máa gbọ́n nù kò ní lè kí òun fáwọn èèyàn mọ̀ kò lè lágbára àti kí òun fáwọn èèyàn. ìbísọ̀rọ̀ mi ni mò ń sọ̀rọ̀ ẹ̀mẹ́ ẹ̀fà bákìrì láṣẹ ẹni mo ní kó kí òun fáwọn èèyàn. àyíká tún tọrọ yẹn sọ pé àti mọ bàbá mi fi ní ọ̀rẹ́ tiẹ̀ náà sí ní. ọ̀dà ìwọ gẹ́gẹ́ tó jọ́mọ rẹ̀ náà lọ́ọ́ sọ fún àmẹ́ mo ní kí bàbá rẹ̀ òfin òun fáwọn èèyàn ẹ̀rẹ́ ìyìn obìnrin yìí sọ̀rọ̀ àìkò yóò sọ àwọn obìnrin tí ò ní ilẹ̀ fẹ́ yà wọ́n ń gé ta wọn ẹ̀ ń jẹ lọ sí ọ̀gá kùnú ẹ̀ ń jowú rẹ̀ kìí ṣe fẹ́ fẹ́ gan rẹ̀ ní mo ní bí aláàrẹ oṣù lè mọ́mú fáwọn èèyàn. Àkáwọ̀ Rasúlù Ọ̀ṣọ́lá Ìnáàtì Ìṣàyà àti Nàbíyí Sọ̀tọ̀lọ́ àrùn. Òjíṣẹ́ ọlọ́ọ̀bá lọ bá a bákẹ́rì káàkiri náà fáwọn èèyàn lójú ayé àdẹ́rẹ́ sọ̀lá rẹ̀ ilé iná ìjámì kan nínú àwọn àmì mọ́kànlọ́dá ẹni yìí ní kò tètè máa mọ̀ sọ ọjà sáájú gbogbo oṣù orí pọ̀ sẹ́nì kan tí bá ní ọlọ́ sáájú fún ìdòwú náà lọ ọjà ayé rẹ̀ bí ìbá ṣe ti àbúrò àmọ́ bùrọ̀ àwọn ìrẹ́kẹ̀ bọ́ sódì ìdílé tó tàbí ọwọ́ tó ti ṣe ṣùgbọ́n ẹni dákòtò láàtọ́ láti ìdí yàn ìgbà yà lọ kírun káwọn èèyàn gbà lọ́rẹ̀ wọn ń jẹ́ ìṣáàlà tó ti mọ bí ẹni lọ́nà kájẹ lóbìnrin kájẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run tẹ̀lé sọlá àdìsọlá ìbéèrè tí wọ́n wá bí ẹ̀yìn tí wọ́n bá dé tàbí ìdílé àbáwọ́ ní ọ̀dọ̀ ọlájẹ́ òun ni gbogbo mùsùlùmí ṣe fanu kọ wípé àwọn òṣìṣẹ́ àti sẹ́ni tàbí yọdú sí ọjà gbogbo yóò rà ayé mójútó fún wa òjíṣẹ́ ọlọ́run fi pa tó kó owó ta tẹ̀lé wá sí láì tọ́jọ́ rọ̀ sọ́ra tó fẹ́ wá dàrí ayé tàbí kan ní tọ́jẹ́ ìfọ̀nù fáwọn ọ̀rọ̀ fi wọn lọ pé bọ̀sẹ̀ ní tọ́lẹ̀ tọ́sí sí láǹfà bá a dàtẹ̀ bí ìsọlọ́mọ àlùsọ́lẹ̀ tó àlè ìlọ nítorí bẹ́ẹ̀ àwọn bá kiri fi èrú gbàgbó lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ fi lọ àdéhùn mahmoud fún ìgbìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀. ìṣe nínú ìṣe tí òní jẹ́ òfin jàmá ìmọ̀ràn ìbá rẹ̀ ìta rẹ̀ ẹ̀dẹ̀ lágbára. àfi tó bá yẹ pé àárẹ̀ àgbà ní kéèyàn kò lè rẹ̀ àfi kọ́ fọ́ ọkọ ẹlẹ́gbẹ̀ẹ́ òkúrú wọn lè fọ́ ọkọ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ. ìyé dàgbà débi alàgbà tó ti ṣiṣẹ́ ọdún wa títí tó wá fẹ̀yìn. ìṣèlú sábà bàbá ìwé olè yìí fún tímọ̀ ń fẹ́ fi sígbà tẹ lágbára ẹ má ti gbẹ̀gàn máa yọ àbọ̀ máa ti bọ́ bá ti mú. lókè ìgbà tí bàbá sì ní láàkáyọ̀ ẹ̀mí fẹ́ lọ́rùn wọn. káàárẹ̀ rẹ̀ bá lágbára ó ti jẹ́ àwọn gbòòrò kan nínú àdáàrí kàkàlò bí àti ìsàrà. ó ti jẹ́ àwíjàre kan náà àwọn àwíjàre tí òfin ní jọ́rọ̀ èèyàn fún yẹn láti ṣe kí ni ọ̀ láti lọ sí ọ̀rọ̀ حديث محمود بن رافع وزعم أنه عقل رسول الله صلى الله عليه وسلم وعقل مجة مجة من دم كان في Mahmoud bin Rabi'a ó ní òun ṣe làákàyè nípa talent wọn pẹ̀lú ìṣẹ́ ọlọ́run. Làákàyè òun rántí rẹ̀ báyìí. Òun tún wá rántí ọjà kan, ọjà àbí ìdálòwò. هذا في في ذلك ipò fún kírísítẹ́nù kan èyí tàbí sọ̀lá àtàlá pọ̀pọ̀ omi sẹ́nu ní ẹ̀bù omi sẹ́nu pọ̀pọ̀ báyìí wọ́n ti ṣùkùṣùkù àwọn ọ̀rẹ́ ó yẹ kó nìyẹn ọ́ dà láti fi dẹ̀wé igbá tí ń bẹ̀lẹ̀ àwọn ọ̀yà. أبو وضع سبحان ومالك الأنصاري ها ها لا إلا كما بني سالم من صبايا فيه wọ́n ní ẹ̀ní tí òun fún àwọn ọ̀dọ́ bí tí wọ́n jẹ́ bà ní sáàlì. Wọ́n ni wọ́n wá lọ bá nẹ́bí sọ̀lá àrẹ̀sára mọ́sọ̀ wọ́n ní ojú mi yìí ọ̀sà tako bó ṣe rí ẹ̀ àtúnṣe àṣòyí wo àgbàrá kí máa ń kọ dí mi òní jẹ́ ilé mọ́sálásí àwọn ìjọ mo wá nífẹ̀ẹ́ sí bí ànábì bá lè wà máa fi lé mi ọwà lé mi ọwà kírun ní sáàyè kan nu lé mi bẹ́ẹ̀. níbi ìfọwọ́ wá kírun sí yẹn ìbùkún rẹ̀ ó ti wà bẹ́ẹ̀ máa mú ní mọ́sálásí. òjíṣẹ́ náà dẹ̀ fọ́ bí tẹ̀ pé ṣe bẹ́ẹ̀ tó lọ. Bí ẹ̀mí tí ọlọ́run ṣe wá jí bá mi ní ẹkùn tó háyìí ló wá abákiri tẹ̀sí wà pẹ̀lú ẹ̀. ẹ ó ní lẹ́yìn ìgbà tó ti pé kí ni ó ń fa gbàlérò ni pé dáadáa yẹn ó tètè wá ni ó tètè wá ṣùgbọ́n gbà tó dé ọ̀sán yẹn ti lágbára ọ̀yàn pé kò sọ̀rọ̀ lẹ́nu. òjijì ọlọ́run bá yọ̀ǹda fóun fẹ́ wọlé. ọba fún un ọ̀wá tí ìjókòó tó fi ń bí mílé rèé pé nígbà tó fẹ́ kí n kírun sí ilé rẹ̀ ọ̀fẹ́ máa ti ṣe mọ́sálásí. ọwọ́ atọ́ka sí ibi tó fẹ́ kó máa tó fẹ́ kó sí yàn. Ọlá ní ìsọ̀lá àkàláwá tó àtòsáfún sẹ́yìn rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, ọ̀sálámọ̀ àwọn náà sálámà nígbà tá a nẹ́bí sọ̀lá àdọ̀sọ̀lá tó sálámà. Jàmá àti nù ọ́dúnrún téèyàn òfin nílò ọdún jàmá gbogbo èèyàn bá máa ń paná lẹ́kọ̀ọ̀kan. Ọ̀kan tó ń bá lọ lọ́kọ́ tó ń tún bá máa paná nígbà míì tó yọ ọ́kà fún mọ́ ẹ̀ lójú lẹ́ẹ̀kan náà. Ìyẹn lè torí ẹ̀ òkè ìrànwọ́ ẹ̀ nílé láì ní fẹ́ gbàgbà nígbà tí ó bá rẹ ní tí ó ta lọ sí mọ́sálásí. Anas ní ìsúnú kò sí Anas ní ìsúnú kò سمعت أنس يقول على رجل من الأنصار إني لا أستطيع الصلاة معك كان رجلا ضخما أنس ní ọkùnrin kan náà à ń sọ ọ sọ báyìí pé ní ìlágbára àti mákìrún pẹ̀lú ẹ̀ ọ̀kánà lọ́jọ́ lásàmá ọwọ́ ajé ẹni tó kú di gbìngbì ní àwọn tó wọ́n ní òfìlí tó bí gán ní o tí ò rárá yẹn gbé ọyà. arákùnrin wa ti ń jẹ fún ànábì sọlá àlè ìsìlá. ọwọ́ àpò ìfikọ́ wálé òun. ọba tẹ́lẹ̀ kan fún. ẹ o ó sì wọ́n mi ọ̀rẹ́ nìyẹn ó ti lò ó ti tẹ́tẹ́lẹ̀ ọwọ́n mi sí ọwọ́n mi sí. Jíjọ lọ́n kẹ́lá káà méjì lórí ẹ̀. Ọkùnrin kan nínú àwọn alèjì àrùn jọ sọ Tánẹ̀ sọ báyìí pé. Àdébí máa ń kẹ́wọ̀n dùn hàn. Ọwọ́ lóhun ò rí kó kí dùn hàn rí àfijọ́ ni. Nígbà fún àwọn anẹ́sùn orí fún wọn. Ẹ má gbàgbé ohun àárín. Tàbí ṣe wá àti lánàá jíjọ ọlọ́run sọlá àlùsọlá wọ́n fi dùn àlè fún ọ náà ní àsìkò fásitì mọ́tò wọ́n fi dùn àgbẹ̀. jíjọ ọlọ́run sọlá àlùsọlá ti rí ní wọ́n nǹkan bá mú bẹ́ẹ̀ ni wàá ròyìn ìyàwó ìgbàjẹ́ ní ìkin rárá bẹ́ẹ̀ tí àwọn sì fẹ́ láwọn máa kí ń tàwọn ká. Ìgbà náà sùnmọ́ nìkan ọjọ́ ọlọ́run àìsàn àwọn ní kò kí dùn àtijọ́ yẹn làwọn rí tó bẹ́ẹ̀ jẹ́ rákà méjì wọ́n á bẹ̀rẹ̀ láti rákà méjì kò lè jẹ́ fọ́ ọ̀rọ̀ ìjẹ́ sí ìlú pọ́jù. ó nípa bẹ́ẹ̀ àṣẹ́nú àwíjẹ́ àrẹ tí òbí dín ọlọ sí jàmá ní ọ̀bá rárá gbé òun náà súnmọ́ rẹ̀ kò sí dáadáa kan bí kéèyàn tó bí o. torí pé ara àwọn ẹni ọlọ́run ègbòdì àsọpẹ́ ní èsù ní ọ̀dọ́ bá kára ọ̀ ìtòlè gbogbo bí wọ́n ṣe lo ara wọn yẹn gan ní jẹ́ wọ́n tóbi àìsùn pọ̀ ìláwà pọ̀ gbogbo ní arọ́jà àgbègbè ìyẹn fi nídìí máa ikú nǹkankan lèyàn jẹ sọ́rẹ́ sọ́lá tóbi sọ́lá ló wọ̀n jẹun lọ́wọ́ ní gbà ọ́ ọ̀rẹ́ mi kan bẹ tí wọ́n tóbi tí wọ́n bá jẹun kalẹ̀ láì ní ọ̀sà lọ sí wọn láì tí wọ́n bí jẹun ọkà jẹ ni wọ́n máa ń jẹ tí wọ́n bá jẹun fẹ́ báyìí wọ́n á tún mú ọbẹ̀ ọlọ́ọ̀dún nígbà tí wọ́n bá tún fi jẹun sẹ́ wọ́n á sọ ní fẹ́ẹ̀sì pé ẹ bu ọbẹ̀ wá ẹ wá ní fẹ́ẹ̀rẹ̀ wá tóbi ọbẹ̀ ọ̀rúnlá ẹ̀kọ́kọ́ ní alákọ̀wé gidi tí èsì oníwèé kékeré ní o wọ́n máa fi yín pèbó ní o wọ́n kù sínú abọ́ tí ọkọ̀ báyìí wọ́n máa mú bí kẹ́yìn máa da omi mú báyìí àti tó báyìí wọ́n wà níbi tó ṣe wípé ẹni yẹn lè rò pé kí ni ń tẹ̀lé ẹ tíkẹ́ẹ̀tì tí máa wà láàrin ara wa báyìí pé ìlọ́dọ̀ lágájá ẹ̀ka gbogbo ọbẹ̀ wa wọ́n tún mú báyìí lórí mẹ́tìkà ọ̀kẹ́lẹ̀ sọ fún wa pé yẹn tó bí kọ̀ jẹun àwọn ah, àwọn máa ń jẹun ìgbà mo lọ gbé ọ̀dọ̀ wọn mo lọ lo bíjọ́ mẹ́ta kan lọ́dọ̀ wọn à ó sùn mí o a lè mú kíní ẹ̀fà nínú ìgò tí ó kú ìjọba wọn máa dà á níbi àti kòkó náà tó àkíní yìí pọ̀ òsínà tí wọ́n jẹun wọ́n mú kíní ọ̀rọ̀ pọ̀ sí. ó òògùn wọn bá ẹgbẹ́ tó ìyẹn ti wá gbìyànjú ìfìláwà ó ti bàdà ó rìn ní thirty minutes lójoojúmọ́ ìjẹ̀bẹ̀ kújẹ ọwọ́ tóbi bẹ́ẹ̀ níbi tí ọ̀rá ara gbé foundation kan nínú foundation tó lè fi kẹrùn ìgbé ọba tó kóhùn jáde báyà fún ayọ́yà máa wọ ọdún tàbí kọ́lá kò ló ti tó lójú وسلم إذا وضع عشاء أحدكم وأقيمت الصلاة فابدأوا بالعشاء. حديث وما تقولون جالين يقولون له وأقيمت الصلاة wọ́n ti ṣe kí ni o wọ́n ti ṣe kọ́mọ̀ ọ̀bùdá òògìlà àṣà oúnjẹ alẹ́ ni ẹ kọ́kọ́ jẹ náà. èèyàn gbọ́dọ̀ kẹ́jú tó máa fi parí oúnjẹ alẹ́ yẹn. Omi fi hàn yí pé bọ́rọ̀ bá lé o nínú àwíjàre tí èèyàn fi lè wọ́n yìí láti láti jà máa oúnjẹ pẹ́pẹ́ o. àwọn Yorùbá náà sọ̀rọ̀ wọ́n ní oúnjẹ ìwọ̀nú kọ́rọ̀ mi ibi ìwọ̀nú kọ́rọ̀ mi ọwọ́ irun ò lè wọ́rọ̀ bá ń bẹ lára lọ́ba ní kí ẹ̀ wá kírun èèyàn ó sùn báyìí. oúnjẹ tó a kúkú délẹ̀ pé tọ́lú làwọn àbá àṣàlàyé oúnjẹ nílẹ̀ yẹn oúnjẹ yẹn ó gbọ́dọ̀ jáde bí pààyàn wá ibi pààyàn ọ̀rọ̀ kejì òun ni pé oúnjẹ yẹn wù yẹn jẹ ibi lè máa pààyàn kọ́ wá wù yẹn jẹ bó tó kù tó lè má jẹ wọ́n ti ṣáà ìdáwọ́ tuntun ṣe fẹ́ mí gan ní kó lójú kan náà lọ́wọ́ ibi ọ̀pá oúnjẹ ọ̀dẹ̀ wọ́ jẹ lè lọ́dún ṣùgbọ́n tí bá tún jẹ́ lẹ̀ tí oúnjẹ ni ẹ kọ́kọ́ jẹ o àti lọ sínú kó dà kọjá bá pé ènìyàn tó mú gàbí yẹn lè fi pẹ́ ìjẹ ìjẹ̀bẹ̀ ní òfin ní lọ bá jàmá. Abdullahi ibn Muhammad ibn Abi Bakr Siddiq. قلنا عند عائشة ودي بإعاني وقام الصلاة يصلي. Abdullahi ibn Muhammad ìbìnà abibakiri lọ́jọ́ màbẹ́tì ó lára lọ́dọ̀ ìyàwó àìsà ọjọ́ ọlọ́run àìsà àwọn agbègbè wa wọ́n fi mú un nì ọmọ kí wù yà wá ní bísọ̀dù wọ́n sì mú wa ní kíọ̀n àìsà wa sọ̀rọ̀ àìsà. Àwọn gbọ́dọ̀ fi jẹ́ ọlọ́run máa ń sọ báyìí pé àà ó sì mú àràwọ̀ ló gbé kalẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ máa kí nǹkan lọ́wọ́ tí wọ́n bá ti gbóúnjẹ lẹ̀ ẹ́. èèyàn gbọ́dọ̀ máa kí nǹkan lọ́wọ́ nígbà tí tọ́ náà síbẹ̀ náà. jẹ́ máa lọ sẹ́pọ̀ jẹ́ máa lọ ìtọ̀ máa lọ lórí o lọ́kàn máa já ojú ayà lura wọn fáwọn jàmáà gbogbo ilé ìdájọ́ rẹ̀ fà àtàdé láti kejì oúnjẹ lè jẹ́ bá ti wọn jàmáà bọ́ ọ náà gbìyànjú má jẹ ọba ọba láti sáré máa sàpamọ́ para ẹ̀ wọ́n àgbẹ̀ gbogbo ògbà tó jẹ́ ẹsẹ̀ ọba parí sí àsìkò òun ní máa parí sí láyé rẹ̀ ìyẹn fẹ́ gbà sí sáré láyé mi tó ìpadà sí pé a sì máa sọ ọjọ́ rẹpẹtẹ kò ní ti dàmà ní ẹ̀sà kí èsì ẹ̀ dàgbà. Abdullahi bin Arqam. Nabi sallallahu alayhi wa إذا حضرت الصلاة وأراد رجل الصلاة فليبدأ بالصلاة. wọ́n tásìkò fún bá tó wà àárọ̀ ìdàgbà dúró alkhala ẹnìkọ̀ọ̀kan ilẹ̀ rẹ̀ sí ìgbọ̀nsẹ̀ àlèébù tí a fi alkhala ẹnìkọ̀ọ̀kan àkọ́bá tókè wọ́n lọ rí àgbẹ̀ lè jẹ́ kí ẹ má bàá jàmá mo rò bá ti àwọn àzáàrù yan ẹ̀yìn tẹ̀ yí bá jẹ̀ náà ìwó ló jẹ́ ẹ̀yin tẹ́ yín bá rún gbogbo ìgbà pé láyé ẹ̀rù ní báyìí látàtọ̀ kẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin ní máa ń dé láyé rẹ̀ mo ní ọ̀padà á kó àwọn ẹ̀mí márùn kan sẹ́yìn àbí mẹ́fà ló kù wọn sẹ́yìn àbí kó sì dọ́gbọ́n tí wọ́n fi sálámọ̀ kan wọ́n máa fẹsẹ̀ falẹ̀ ẹ ti ká sí káká náà kí jẹ́ mẹ́ẹ̀ tó wa. ẹlòmíì àti sáà nìyí ń dẹ ẹlòmíì bí ìmọ̀ afẹsẹ̀ ra lẹ̀ ní àlùwàlá títí tí wọ́n fi parí ìjàmá wọ́n bá ti parí náà ṣe máa dáhùn ẹ̀sìn. bí wọ́n máa sọ fún wọn ọ̀sàlọ̀ aládáadáa ni o àbó wọn ọ̀sọ̀ dáadáa ni o fúra síra rẹ iṣẹ́ ọwọ́ àlìṣebílì yìí ni o. gbogbo àwọn tó wà nínú òṣèṣì báyìí kọ́lọ́kọ́ wà fún ọ lálàáfíà o. ọláyà ìgbádùn. wọ́n mọ́ bàtẹ́ lómi ti fi jẹ́ mẹ́kẹ́ yìí. Àwọn ọ̀fẹ́ ẹ̀dàkùn tí gbogbo ìgbà ní ẹ̀bá fẹ́ kí wọ́n nìkan máa ń náà yẹn. Òkè ọ̀tẹ́ bí títọ̀ ọ̀tọ́ lọ ọ̀tọ̀ káàkiri. Ìgbà tí ọba fẹ́ kí wọ́n nìkan máa lọ. Yóò á lọ fábíà yóò ti tọ̀ sí ìparí náà ni. Títí kò bí kí wọ́n kà mẹ́rin. Wọ́n lè ka lẹ́yìn fábíà wọ́n lè ka Zátùn Dùwọ́lùbí àti Àtọ́rì. Ó tọ̀ wọ́n tún máa ta àlè fúláṣù sí fábíà ẹlẹ́kẹ̀ẹ́ta àti kẹrin. kò ní gbà kẹsàn tí o lè ẹ ìbájọ mọ́ lọ sọ ní áà ó fura síra rẹ iṣẹ́ ọwọ́ àti táàbì ni o ìjọwọ́ rẹ̀ nítorí òun ò tiẹ̀ fẹ́ kó kí jẹ́ mẹ́rin rárá ya fọ́tò rẹ kọ́ bẹ́ẹ̀ máa a fẹ́ kíráka máa ìkọ́ ọ̀hà lọ wọ́n ti ti fẹ́ gbàdé ìmọ̀mù tí ń lé tó múra tó fẹ́ sì kọ́ ọmọ ẹlẹ́rìí tí ó gba gìdá ní ọfẹ́ lọ́sàn. Níbi ìgbà tó wọ́n ti sálámọ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́. Owó tó gbé tó wọ̀n bàjẹ́ rí ṣe ju wọn bá pé òun rí jẹ́ náà kí lọ, òun ti ní ẹrú. Ah, ẹ gbọ́dọ̀ mi. Ìbọn máa kírun nìyẹn, padà máa ti bá sì kí ń jàmá. Ọmọdé bá rí kí ń jàmá ọlá ìpé tó ń rí tó bẹ́ẹ̀ kó kí ìsara ọ̀ síbẹ̀ bá gbọ́ yẹn tọ́kọ́lọ́ yá gbẹ́dọ̀ tó kàn gbẹ́tọ̀ lọ yá àtìtọ̀tọ̀ lọ tọ́ ni ó lè jẹ́ kọ́ má pa jáma nínú àwọn àìsàn rẹ̀ àdéhùn tó kẹ́yìn mú bá bù àdéhùn jáde ìgbàgbé. نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل البصل والزوار. Wọ́n lè fi ṣe ọlọ́run tó lára ọ̀pọ̀ nípa jíjẹ àìbásọ̀rọ̀ àlùbọ́sà. Bákan náà, èkejì rẹ̀ òun náà ń pè ní àlùkùrọ́ọ̀sì àlùbọ́sà eléwé. Ó ní bùkátà kan mú wa, ó ká wa mú kọ́ yẹ ká jẹ, àbá jẹ nínú àlùbọ́sà yẹn. Àbá àlùbọ́sà lọ máa ń lò sáré fún hàn. Because, because, mo ti òórùn rẹ̀ lágbára pọ̀ ó lè kó sùkà bára ẹ lò bí ìdíbi kó lè máa bì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá gbó ohun ẹ̀. Ìlú àwọn akẹ́kọ̀ọ́ abájá ìgbọ́sà kalẹ̀ báyìí tí ẹ̀ lè tó sẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀hún. Àwọn lè ní wọ́n bẹ́ odidi kan báyìí bá máa jẹ́ bí kí ẹ̀ mẹ́fà jẹ. Tó dẹ̀ ní ní ìtumọ̀ kẹta sí wa. Àwọn agbègbè kan kà sí abájẹ́ rẹ̀. من أكل من هذه الشجرة ممكنة فلا يقربن مسجدنا. Òṣìṣẹ́ ọ̀sùn náà sàláwà sọ rẹ̀ síbẹ̀ tó bá jẹ́ nínú bí olóòórùn tó lágbára yìí sí sàlùtọ́tà. Ó wà sùn ọmọ sọláṣí wa. إن الملائكة تتعدى مما يتعدى منه Nítorí bí àwọn màláíkà tí wọ́n wà pẹ̀lú wa, àfọ́bà Adéda fẹ́ ló wọ̀ Qur'an al-Fajri, inna Qur'an al-Fajri kana mashhura. àdá ìfájì ìlà sọlá ti sọ̀rọ̀ níwọ̀n àṣùbá níwọ̀n àṣùbá yìí lè ṣáàdù òwe màláìka àwọn màláìka wà kálẹ̀ bẹ̀rẹ̀ bàbá fi kú bóga tó aka lónìí bàràkú yẹ̀sà àkọ̀ fúnlẹ̀ fi kú màláìka tó lẹ́yìn wọ́n màláìka tó gbà Kàbí ní ọgbọ́n pé àwọn máa ní èdè tó jáde lẹ́nu òṣìṣẹ́ ọlọ́run bá náà yẹn àkọ́ fún ẹ̀ fi kún tó ṣe sí kírun wọn tẹ́lẹ̀ ṣe ṣe sí kírun ó lè kó jáwọ́ èèyàn wá bẹ́ẹ̀ ìgbà àkọ́ fún ẹ̀ fi kún àbẹ̀ òun kọ́lá màláìka tó láìlì fún màláìka tó nàárì ẹ̀ta àkọ́ fún ẹ̀ fi kún. àwọn màláìka òru àti kíni o àtọ̀sán wọ́n ń dé bára wọn òru dé bá tọ̀sán ọ̀sán dé bá tọ̀run ọmọ fi lọ jábọ̀ ọmọ adẹ́là ọmọ adẹ́là kò tó lè fi àwọn ọjọ́ mi sí àbí mo lè fi àwọn ìdá mi lẹ́ẹ̀ni àwọn ọdún ti pọ́n kírun. Àwọn bá wọn kírun àdúgbò fẹ̀lẹ̀ sọ. Ẹ̀rí. Tó nípa bẹ́ẹ̀, òórùn tó lé yẹn sí jáde náà lọ́dà tí máa ń kó sùtà bá àwọn apá kan máa ń rìn. Àwọn mọ̀lẹ́ka náà máa ń rí sùtà bẹ́ẹ̀. Gbogbo tí bá ti kó sùtà bá pin olè séèyàn ọlọ́run ká dára káwọn ẹ̀rí sùn kálá. nínú kọ̀ǹdíṣà tó fi ní lọ sí òun ìjàmbá àti ìṣàgbọ́sà ayé lórí tí mo kàtà sí fún tọ́jú. ìjọ̀gbọ́dọ̀ lòun yẹn nígbà yẹn àwọn àti bèbí ìgbà tó ń ṣe kọ́ ọmọ kò ní lọ́wọ́ sáláńtì. Ọ̀tá tẹ̀sán àìjá ọ̀rọ̀ ìhàdó ẹ̀gbàsọ̀rọ̀ ọlọ́run tẹ̀ sáánú ẹlòmí kan bí jẹ́ sálálẹ́ tó bá di àárọ̀ báyìí ẹ máa gbóòrò bí àwọn lọ́fíìsà tó tó lára ẹ̀ kí a lọ́wọ́ ti làágò báyìí àwọn ọkọ̀ bí àkànní ẹ̀jẹ̀ àwọn tó bá sì lè sọ ọ̀dà lọ́wọ́ tẹ ẹnì ìdí ayú ẹnì ìdí ayú ọ̀rùn yọ̀ ọ́ lọ ní ẹyẹ ayọ̀ ìkẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́ bá àbó mu ja tọ̀ratọ̀ra tó fún àwọn ohun tí wọ́n bá àrùn èèyàn máa fẹ́ kiri àwọn ja tọ̀ratọ̀ra àrùn èèyàn máa fẹ́ kiri ni kẹ́ẹ̀mẹ́ gbọ́rùn rẹ̀ àrùn èèyàn máa fẹ́ kiri báyìí tí wọ́n máa gbọ̀n pẹ̀pẹ̀. ọ̀rọ̀ pé ọba wà mọ́sálásí bẹ́ẹ̀ ọjọ́ bá fi gbó ọba wà mọ́sálásí nítorí pé والبصل wàlbọ́sọ̀l wàlkùrrá حلال حلال halalu náà ti lò ha nígbà tó rùn rẹ̀ wá ti nípọn tó lágbára níbi fáwọn mọ̀lẹ́kà bá kó sùn tábẹ̀ ìyẹn bá kó sùn tábẹ̀ wọ́n ní ká má dé mọ́sálásí omi bá dé àwòlá tó bá fi sùdà wọ́n má wà mọ́sálásí. ìjà tó burú débi pé ìjọba tó wà láfihàn ilẹ̀ láyé òde òní pé ẹni tí ń gbóòórùn sìgá gan mu sìgá. òun lọ́ fi padà rí pé irú àìsàn tí wọ́n rí lára ẹni tí mu sìgá tí wọ́n rí lára ẹni tí ò mu sìgá. kẹ́sì mọ̀ káwọn ará Benjamin tí wọ́n ń tọ́jú TB náà tó jẹ́ lórí tọ́lọ́run nítorí gan-an wà láwùjọ kan sẹ́nìkan ó ṣe pàhá látẹ́gùn rẹ̀ máa tẹ̀sí wọn mú àwọn náà má di oníkọ́ àwúgbẹ́ ìgbẹ́ lọ ẹ̀nà lọ́rọ̀ sìgá ẹ̀ọ̀dẹ́ irú ayù yìí ní sí yìí ẹ bá fóòrùn rẹ̀ sí múkèlé kó sùn tábà ẹ̀ ìgbá ní ẹni ọlá fi kí ní ní jáde báyìí téèyàn bá ti gbé sí ara bí fóòrùn náà fi rẹ̀ ẹ̀fẹ́ irú àrùn tí wọ́n rí lára onísìgá kódà yóò ṣẹlòmíì báyìí wọ́n rẹ́ ti bàbá wa náà ó rẹ̀ wọ̀n àdẹ̀jọ́ òtútù wọ́n tẹ̀kùn ọba ẹgbẹ́ kan máa mú sìgá ẹgbọ́rọ̀ wọn ò mọ ojú débẹ̀ kódà àfà ni wọ́n fi nígbà kí láadé àti ibi tó ti wá ju ọ̀run rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ lọ́rùn bí burú kò lè jẹ́ kéèyàn ló tọ́ sí kéèyàn ló tọ́ sí gàáyà ni wọ́n tọ́ra kọ́ máa kì í sàmà. wọ́n máa bá bàrà kí sàmà àtẹ̀kọ́ máa lọ ní ojú ọ̀dọ́ ọ̀sẹ̀ alákọ̀ọ́ fẹ́ ká jẹ àwọn kìíní ìmọ̀lẹ̀ tó wọ́n fẹ́ káwé bí ẹ̀sìn nípa kíbi ẹ̀kọ́ tàbá fẹ́ jáde lọ́jọ́ àti títí láàṣì ká tó kíọ̀ ní àdáàbí owó ìdílẹ̀ sọ́lá afẹ́fí jàmá kí làwọn ẹ̀kọ́ tá a lò àti pé kí láàṣì kó tó di bá lọ fún àdéhùn àti ìmọ̀ ọmọdé ọmọ báyìí. wọ́n lè ṣe ọlọ́run bẹ́ẹ̀ pé ẹni tó bá sì mọ́ra ọwọ́ aṣọ sílẹ̀ kẹ́nu ilé ọlọ́run ọba sùhánù kó lè lọ kírun kẹ́kọ̀ọ́ rẹ̀ yàn lọ. ìgbésẹ̀ méjì ìgbésẹ̀ àlọ ìgbésẹ̀ àbọ̀ tó bá gbé ìyẹn ni pé ìgbésẹ̀ ọ̀tún tó gbé ìgbésẹ̀ òsì tó gbé ọ̀kan nu méjèèjì dàpọ̀ tó kọ̀ọ̀tẹ̀ à ọba gbọ́tù ọlọ́run fi fà ìdárẹ́ fún ẹ̀hẹ̀ tó bá gbé tó sì padà ọlọ́run ti kó rẹ̀ ga ní ọba ti lẹ́sẹ̀ lọ́wọ́ kí ló ti kó rẹ̀ ga yẹn. ṣùgbọ́n ẹgbọ́ o ó ń pọ̀ mú sí ìmọ̀ra nílé. ìdá ìgbà ayẹ lómi mọ́sálásí ni kálí máa jẹ́ wọn lọ́wọ́ lómi báyìí ń lọ lé nìyí. ẹlẹ́dẹ̀ ẹ̀kírun mọ́ ni kò tó ní bẹ́ẹ̀. ọ̀dà tó ń bá tiẹ̀ mọ́ sẹ́yìn ò lè ti sàárù mọ́ kò sí ojú ọjọ́ torí kọ́ ọmọ wọ́n má ti pẹ̀lú ọlọ́run àwọn yẹ̀pẹ̀ jẹjẹjẹ yọ̀rọ̀ yẹ̀pẹ̀ ti mú náà pé wàhálà òdì yókù wà lábá wà lábá tọ́lájú ti máa ń kọ́. ìjọpọ̀ rẹ̀ dájú yóò tú ẹ̀ ṣe sàákùmù ní àrùn tó fi sílọlé sàákùmù tí ò lè lọ kọ́ jẹ̀rẹ̀ tó ṣe kí ni kọ́ mọ́ òfin rajú òfin rọwọ́ lọ́lá tán òfin lọ́rọ̀ wọ́n lè fi wàá mọ́ra lé kó lè di kí wàá gbígbé ìṣẹ̀kan afa àtúnṣe rẹ rẹ gbogbo ẹsẹ kejì sí báyìí wọn gbé kó rẹ ta àbí àbí rọrọ rẹ. رسول الله صلى الله عليه وسلم إن الملائكة تصلي على أحدكم ما دام في مجلسه. wọ́n dábàá gba àwọn màláíkà wọ́n á máa ṣàdúrà fíkọ̀ ọ̀kan nù yín tó bá sì wà níbi tó kì í bókìrùn yẹn. wọ́n máa sọ fún wọn ní forí lọ́ba nìkẹ́ nígbà wọ́n lọ bí ọ̀dí nígbà tẹ́ni yẹn sálùwàlá rẹ̀ ọ̀bá já ẹ̀sìn àwọn kíláàsì kàmìà sálùwàlá rẹ̀ ọ̀bá já ó kírun tẹ́kọ̀ọ́ wá kó mọ́sálásí wọ́n tẹ̀sí máa kọ́ àdúrà mọ́ ọlọ́mọba ní orí ti ọlọ́mọba ní àwọn ẹ̀kọ́ àwọn àgbàdúrà yìí. ẹnì kan kẹ́kẹ́ sì máa wà lórí ìlú tó máa pé òun ló ń retí. ìbéèrè ti wáyé sẹ́nìkan béèrè pé tó bá fẹ́ jáde fóònù kan. Ṣé ẹjọ́ bí iná wọn ti bẹ̀rẹ̀ afẹ́ káàdì fóònù ló fi lọ mọ́sálásí. Àfẹ́sẹ̀ òun ló dé mọ́lẹ̀ fóònù lọ́fẹ́ káàdì. Adégbà bí kọ̀tá dà mí fún mi. Láàrin bàbá ń kírun pẹ̀lá mẹ́rin. Mo ṣe gbọ́ wúrúwúrú ẹ̀ṣẹ̀ àwọn òyìn kan tó wọ́n jẹ́ nìyà. Ìgbàdá ní sọ̀lá àtàlà wa parí wọn sọ̀lá ìpè. Kí ló ṣe yín gan-an? wọ́n níbẹ̀ ni akẹ́jú wọ̀rún ni òjíjẹ́ ọlọ́run ẹ̀ má dẹ̀ rẹ̀ wọ̀ máa tó tẹ́ bá débi tẹ́fẹ́ kírun tẹ́fẹ́ lọ kírun ẹ̀sùn pẹ̀lẹ́ èyí tẹ́ bá bá nù ẹ̀kín èyí tó bá wá bọ́ fún yín kẹ̀ẹ̀pẹ̀ ọbẹ̀ fẹ́ràn ẹlẹ́ẹ̀kẹrin òun lọ bá bàbá làkọ̀ọ́kọ́ rẹ̀ lọ báyìí bàá kí rákà kejì bàbá àti sórọ̀ ọ̀sẹ̀ àtàyà ọ̀sẹ̀ wa kí méjì mi lọ́wọ́ ẹgbẹ́ fásitì àgbẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe rákà kẹta àti kẹrin ọ̀sẹ̀ wa sára wọn. so nípa bẹ́ẹ̀ lórí ipa abẹ́ jáde lọ sí òru ìjàmbá àgbọ̀dọ̀ káríwọ̀ wà tá a máa ń sáré ní ká lọ sọ́ọ̀kù láti ṣiṣẹ́ ní ká sọ́ọ̀kù láti ṣiṣẹ́ adé sọ̀tún láì Wọ́n ló sùn lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó láàrín ọlọ́yà ọ̀pọ̀lọpọ̀ bàbá jù. Ọba jù, ọrùn pákó, ọ̀sàlù ọ̀la, ìsọ̀rọ̀ ìpé. Kí bí ẹnu ṣẹ̀dá sọ́nà àtìlẹ̀, àti yíyàtọ̀ ọ̀rọ̀ àtọ̀sán, àwọn àmì fáwọn tó rí wọ́n pé. Ọkọ̀ yáyà rẹ̀ wọ́n ní àdínsọ́lá sọ́láwá ti jọ kíra káàkiri ọ̀pá ìlú ìjó rẹ̀ ọ̀pá àgùn òrùkú ọ̀pá àgùn ìforíkalẹ̀ ọ̀pá àgùn ó kò lórí ìrùn yẹn ọba sùn dídí pàtàkìlá sọ́lá fi hàn ẹ̀mẹ́ta ni wọ́n ló ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ó kírun sẹ́bẹ̀ yẹn ó sún ọ̀hàn gbọ́dọ̀ ó tún dìde ó tún kúrú ẹ̀ ó sún ọ̀hàn ó tún dìde ó tún kúrú ẹ̀ ó sún ọ̀hàn.

ahọ́n fi tìmọ́lẹ̀ etí ìgbàrọ̀ fi tìmọ́lẹ̀ ojú rẹ̀ fi tìmọ́lẹ̀ ẹ̀yìn mi tìmọ́lẹ̀ iwájú mi tìmọ́lẹ̀ òkè mi tìmọ́lẹ̀ ìsàlẹ̀ mi náà tìmọ́lẹ̀ ọlọ́run fún mi lẹ́kùn mọ́lẹ̀ ẹ̀rù àwọn ọ̀fẹ́ bá ṣe nìyẹn o lórí ìgbà fẹ́ kí kí mẹ́fà rẹ̀ àwọn àtẹ̀ ìwé àwọn àjọ àpẹẹrẹ ìpèlè adé tàbí ìrọ̀rọ̀ ọ̀dẹ́ sọ. Àdìsẹ́tì ọ̀gá yìí wọ́n lànà sọ̀rọ̀ àtàlà àtàlà ẹ̀sẹ̀tì ọ̀gá yìí wọ́n lọ àlàlé rẹ̀. Ọwọ́ àlọ́ mọ́sálásí. Oòrùn oh, ìgbàláwò kí èsì tún ní. Ó tọ̀ wọ̀láyẹ kúrò ha kàdá, wọ̀láyẹ kúrò ha kàdá, ọmọ sí báyìí. Ọya, ọwọ́ á fi ọwọ́ rẹ̀ hun apẹ̀rẹ̀ báyìí. Ẹlòmí ń ṣe láàrin ọgbọ́n ta, ọmọ mọ́sálásí. Àwọn èèyàn wípé tọ́ bá gba ládàá wípé o ti bẹ̀rẹ̀ òun láti gbà tó o sì mọ́ra nílé rẹ̀ lóbi padà dé láti mọ́sálásí. Ó gbà tó gba ládàá kó gba ládàá fún kírun. Ó ní ti ọmọ níkà rẹ̀ wọnú ara wọn báyìí fún mọ́sálásí o. Bíbẹ̀ kọ́ ládàá ìròyìn sí fún ara. Náà, àdìgbò ìwẹ́rọ̀ nítorí. Àdìgbò ìwẹ́rọ̀ ta àní tí wọ́n bá ti sìnkọ́ mọ́. ní ọgbọ́dọ̀ ti nẹ́fìlà mọ̀ ní ọ̀rọ̀ yẹn náà lọ́wọ́ àtà ìtumọ̀ rẹ̀ ní ọ kò sí nǹkan mú àkọ́rọ̀ yẹn yẹn wàá sọ̀pù nẹ́fìlà àyà kó kájájú kó ti màmọ̀ dájú nípa lè mọ́mù rẹ̀ lókè ṣe ìmọ̀mọ̀ ẹsẹ̀ ẹ̀sìn ni yóò gbé lárí ilé àtàbàjẹ́ lórí pé kò sí bó ń ṣe lè yára tó kò lè rí pátí àkà tí ó bìí òkú ẹ ọ̀ káwọn ọmọ mú àgbá kankan bẹ̀rẹ̀ kò ní rí pátí àkà ọmọ fún ìmọ̀ mòrí ó fara balẹ̀ kírun dáadáa kò lè yára tètè yanjú lẹ́fílà yìí lórí ọba adé làtọ́jú wa làtọ́kọ̀ ẹ̀lú àmọ́ ẹ̀lẹ́kùn ẹ̀ má bàtà yín jẹ. ó ti bẹ̀rẹ̀ ẹ̀hún yẹn ó òkú yẹn ṣùgbọ́n ọ̀dẹ́ àwọn ọdún ẹ̀yọ pọ̀ kan. bẹ́ẹ̀ tí wàá bèbè yẹn ju rákà méjì yẹn ní kíákíá kò sì ní bá àwọn yẹn jẹ́ kó sì mọ̀ kó pa mọ́. wọ́n ti mọ̀ kó ní ba àbá ọ̀rọ̀ sí lẹ́fílà àmọ́jọ́ rẹ̀ lọ. ọ̀rọ̀ eléyìí ọjọ́ ìjọba sọ àdìsá ni kàńtà. àwọn ẹgbẹ́ kò mọ́ sọ́lá sí pẹ̀lú àbí ìfọ̀rẹ́ ọ̀ àwọn ìjábá ti lè tún mọ́sálásí ní lọ́tẹ̀ àwọn ìrà ara tẹ̀sùmọ́ báyìí tó fi jáde tún mọ́sálásí àwọn ìrà mi fẹ́ rí ọ̀gbẹ́ni tí lọ yìí ọ̀gbẹ́ni yìí ó ti ṣe bàbá akásùmọ̀ ọlọ́lọ́fà rẹ̀ ó làwọn lẹ́nu yẹn padà ṣubú tó dá lẹ́sẹ̀ ọkọ̀ ó gbéra bí ọ̀gá gbéra ọmọ lọ ọkọ̀ ìwọ̀n ọ̀dẹ̀ wa ní mọ́sálásí ò jáde kò sí àdáwọ̀ ọba yẹn inú tí wà lọ́kàn máa bá wa kọ́ ọ pé sọ́ra àtúnyẹ̀ ìkọ́bí ni mo ní káàlà fàṣọ́nà ìtàwálìkìtà ìyá kíákíá tí máa ń jẹ ní yóò tó bá yapa sọ́nà àti tẹ́lá lọ yóò jẹ ẹ̀. hadith ni wọn ò wí jálẹ̀ ṣùgbọ́n àtẹ̀mí àbúrò rẹ̀ àwọn ọ̀gá ah, ọ̀gbẹ́ni tí ń lọ yìí ti sọ ànẹ́bí o wọ́n pè mú mọ́tò yẹ kó fi yàn mẹ́mẹ́ òṣìṣẹ́ méjì lọ́sọ́ wọn fi múra ọgbẹ́ mi ìnira fún mi rẹ̀ máa ti gbé e lulẹ̀ ó ti dá lẹ́sẹ̀ níbẹ̀ ká kíyèsí abala yọ adébà mi kọ́ dáadáa mi nù. àdìsọ́ bá ṣèkọ́ ọmọ òṣìṣẹ́ lọ́nà ẹ̀ gbọ́dọ̀ dìde ìdá àwọn máa ń dìde dúró ní ẹ gbọ́dọ̀ dìde kẹ́ẹ̀fì rẹ̀ ní lèmọ́ ọ̀wá tó dẹ́dẹ́ sí ìmọ̀ ọmọ òtútù omi tó sùn ẹ bá káàkiri ọ̀dìdẹ ẹ̀lẹ̀ dìde wáyé ńlá ẹ gbọ́dọ̀ dìde gbogbo àwọn ilé yà á kiri àdéhùn sálẹ̀ mọ̀tò náà ní abẹ́ Kani Abu Salim Abdullahi ibn Umar abẹ́kọ̀ Kọ́lá Salim Rahimahu Allah látọ̀dá Nabi sallallahu Àti tíyàwó ẹ̀ ọ̀rẹ́ gbágbà yọ̀dá fóun lọ mọ́sáájú lọ sí màmá. Ọláyọ̀ náà àhà akọ̀ fún un. Kódà ní gbé òkè lójú, àwa ní òun lọ sí òun lọ́rẹ̀ nù ni. Ọlọ́run ọ̀sọ̀ rẹ̀. Ọgbọ́dọ̀ kan. Ẹ́ à eléyẹ̀ nìkan ni ó dìjà, wọ́n tó bá ní kẹ́yìn mú ọ̀kadà wá kọ́. Mo bí ó dìjà ni, èyí yóò lọ fẹ́ gbalada, ọlọ́run ó fi sọ̀rọ̀ sọ̀rọ̀. ṣe ní ọmọ lọ sí wọn ní ìrùn jàmá ìtọ́sọ̀ yẹn jì wọ́n á tó gbogbo ọ̀kadà lọ́dún sí rí pé afẹ́fẹ́ lè jẹun láàárọ̀ yìí tí ó dìjà ní ṣùgbọ́n ọ̀gbọ́n ọkọ̀ fún pé kọ̀ọ̀gbọ́n ọ̀rọ̀ sí jàmá ẹ̀sì mọ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ tó lè kọjá lọ àdìsù sẹ́dẹ̀ lọ́jọ́ ìyàwó àtúnlẹ̀ ìbí Gbogbo àwọn ilé ìkẹ àwọn obìnrin tí wọ́n. Tí obìnrin ìkannú ìlọ́fẹ́ lọ mọ́sálásí ẹ̀yìn ẹjọ́mì láti lọ sí jàmá. Ọláta mọ́sá fún ilá gbọ́dọ̀ ló lọ́fíìsà sára. Pèkè tó bá kọjá yóò máa kẹ́ tó yóò máa rú kán. Báyọ̀ sọ pé, "Ah! Ẹlẹ́ àjẹlẹ́ àlọ́, ìrẹ̀lẹ́ àbí àbí owó, ìrẹ̀lẹ́ àósì." àwọn ọ̀sẹ̀ ti ní ìjọba kan tó ní ọba ló kán tí èèyàn bá fẹ́ lọ tí òun mọ́sálásí ọ̀gbọ́dọ̀ ló sí lómìnira ọ̀gbọ́dọ̀ ló. àti ẹni kíní wọn tẹ́lẹ̀ èyí tí òun lọ ẹkún wọn lò ọba tí a lọ yìí tó ń báyìí à ó ti tẹ̀ tẹ̀lé yẹn ọ̀dà rẹ̀ ọ̀dà kẹ̀bí rọ̀ lọ́dọ̀ àdéhùn sọ́kẹ́ ìgbà àdéhùn àdéhùn ọ̀pẹ̀ sálámà. كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم قام النساء حين يقضي تسليمه Gbogbo eléyìí, ó ń jáde dájú pé àtàwọn obìnrin náà máa ń lọ sí ìjà mẹ́rin lójú ayé àti ìsọ̀lá àti ìsọ̀lá. Wọ́n ní sáà ní ìsọ̀lá àtàlápá ti sálámà bá ìfọ́mà nìta, àwọn obìnrin ó dìde. Bẹ́ẹ̀ ní ìsọ̀lá àtàlápá ti sálámà bá ìwó dìde lẹ́sẹ̀kẹsẹ̀, ilé yá nìyẹn. Òṣìṣẹ́ ọlọ́wọ́ wa dòó níbi tó ti kírun yẹn kò ní sí ìdíje lásìkò díẹ̀ ọdún ti pé ó dìde. ẹ̀rí ẹ̀nà àwọn tó gba hadith wa wọ́n láwàá rí sí i pé ọlọ́run lọ́mọ jò àìsè dìde dáná ní òtètè dìde táwọn obìnrin tẹ̀ sí lọ yẹn. àmẹ́dà àríkà òjíṣẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ kó fi lè yá sí fáwọn obìnrin ó ti lọ. ó tó di pé kẹ́nu àwọn ọkùnrin ọba wọn lọ́nà ní àwọn fẹ́ lómi ọ̀daràn burúkú ni. àbá ẹ máa lé wọn ajá ẹ ẹ sálámọ̀ sí wa ni ẹ sálámọ̀ sí wa ni. ó gbọ́dọ̀ tún ní ẹ̀mẹ́ ní kí ló dé àfa ẹ sọ́ra yín o. má àwọn ẹrọ ọlọ́run ó ti lọ lórí kó wọ́n ṣe fẹ́ báyọ̀ kálukú ti wọlé rẹ lọ òní bá jẹ́ akẹ́kẹ́ lọ́dẹ̀ mọ́ ìrẹ̀sì àsófin lè lọ kírun ìjàmá ọmọ àlòfèèrè wọ́n sì ń kírun bẹ́ báyìí eré iléyá wọ́n tètè máa lọ àwọn ọkùnrin máa fi kàn wọ́n lójú ọ̀nà kíkẹ́ wọn lójú ọ̀nà tí àṣà máa tẹ̀lẹ̀ tó kíkẹ́ wọn lójú ọ̀nà tí àlè tẹ̀ láti máa tẹ̀lẹ̀ tàbí jápọ̀ ọkùnrin àti obìnrin máa rúgbọ́ pé ọ̀rẹ́ ẹlẹ́yà ó sì kẹ̀ nífẹ̀ẹ́ gbọ́n tó kájú báyìí tí a bá rí lè ìmọ̀kọ́ má pọ̀ wọ́n fẹ́ ká parí báàbù méjèèjì. látọ̀rẹ́ ìfún láti fọ ojú òòlù nígbà tó sún lọ kò yẹn jù. Àwọ̀ táàmù tó dé mọ́tò láti ọgbẹ́ tébùrì rẹ̀ láìláì ni wọ́n ti kọ́ mọ́ á ẹni tí ọ̀rẹ́ lórí tí wọ́n sì ti sì kọ́mọ àṣù nínú yẹn ṣe dédé àwọn kọ́lá ní ẹ̀zọ́ ọ̀tọ̀ sẹ́yìn wọn ọ̀tọ̀ sẹ́yìn wọn. wọ́n bá jẹ́ mọ́tòlù àtúnṣá ọjà akọ́lọ́ sí mọ́tòlù rẹ̀ wọn ọba ń kọ́ bá bá lọ sí pẹ̀lú ọdún níbi ìṣáyà. bẹ́ẹ̀ wọ́n ti ń gbà wọ́n. ah ẹnjìnà. aláìbéèrè wọ́n ní má ṣe pàpá jùlọ nífẹ̀ bí o kí a ní kó mẹ́rin máa lò lóòrùn àti tó bá wà ní ọkọ̀ rẹ̀ kọ́ ó lè lò rẹ̀ tí ó lákòókò àkókò tó lè lò òun ni ìgbà tó bá fẹ́ parí high big news rẹ̀ ó lè lò orí wọn a máa lò àbóbìnrin tó parí kíní nìfàs a máa lò àwọn àwọn ìṣáájú a máa lò mo bá ní ẹbí tó lò díẹ̀ nínú sùlárí kódà òun ìjẹyìn ó lè fi kó lára tí ojú tó fi lè ta ọkọ rẹ̀ mọ́ra ọ̀rọ̀ tí rẹ̀ lè lò lè lò dáadáa. ìrọ̀ abẹ́ẹ̀ ló lè kà ó lè kà kí ó sókè dáadáa. ṣùgbọ́n hákùn sọ́lá yóò là sọ mẹ́ta káta tó wà ní yàrá ọ̀pẹ àlàsọ mẹ́ta kí làsọ mẹ́ta èyí tó lẹ̀ mọ́ lára àti jàlàbí àsìkò àkùsọ́lá ó wà ní yàrá tó yẹ pé ilẹ̀kùn kẹfà láti oníbi tó wà ó máa lo aṣọ mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ náà ṣe ọ̀fẹ́ ọ̀la ti náà. tí wọ́n tó sáàrin ẹni tí wọ́n ti lé kọ́ba tó sọ́ọ̀tù sọ́ọ̀tù yẹn bá ti parí kọ́tún bá sọ́sọ́ káwọn náà ti máa ń tó tẹ́lẹ̀ ọlọ́wà láwù subhanahu wa ta'ala wa bihamdihi shallallahu alaihi wa